والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته من أواتي النبي صلى الله عليه وآله وسلم ثم سيعمل لورك لورك أو ينلالا أو تي تجامل لدون àwọn ẹni tó ń ní ayé ìgbà náà nínú ẹni tí wọ́n rán náà ní Hatib ibn Abi Balta'a radiyallahu anhu wọ́n rán sí al-Muqawqis tí í ṣe ọba Misra nígbà náà Muqawqis yìí orúkọ rẹ̀ ní Jurayj ibn Mayna tó jẹ́ ọba Iskandariya. ìwà tí ìrántí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó dọ̀dọ̀ mọ̀kọ́pẹ̀ ọ̀pẹ̀ sí dọ̀dà ó sì kú Islam ṣùgbọ́n kọ̀ láti gbà á. ó wá fún ó fi àwọn ẹ̀bùn ó fi sọ̀wọ́ sànàbì sallallahu wa sallam nínú àwọn ẹ̀bùn yìí onímọ̀ Maria ẹrúbìnrin tí ń jẹ́ Maria àtàwọn ọmọ ẹ̀yà rẹ̀ bìnrin méjì tèrè àti kẹ́sìrọ̀ òfin àwọn méjèèjì náà tún pẹ̀lú ẹ̀ wọ́n dà wọ́n mẹ́ta tí wọ́n jọ jẹ́ ọmọ ẹ̀yà kan gbogbo wọn jẹ́ rú mẹ́jọ gbígbé tó ṣe jẹ́ pé ọmọ wọ́n jẹ́ ẹrú lọ́dún èèyàn kan. lábẹ́ òfin ẹrú tí wọ́n bá lẹ́rú tí wọ́n wá fẹ́rú rẹ̀ mọ̀ tó fi lọ́kọ. ìbá jẹ́ fẹ́rú ìbá sì jẹ́ fọmọlúàbí lópin ìgbà tẹ́ni tó fẹ́ níyàwó yẹn bá ti mà lẹ́rú ó tún mọ̀ pẹ̀lú ẹ̀ wípé gbogbo ọmọ tẹ́rù yẹn bá bí ẹrú náà ni wọ́n máa jẹjẹ pẹ̀lú ìyá wọn fólówó ìyá wọn. torí ẹ̀ ló fi jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run ọlọ́run ọba wa ọ̀gbà kí ọmọlúwàbí kùnrin kó fi ẹrúbìnrin kó fi ṣaya. ìdí ni pé tí o bá fẹ́ ẹrúbìnrin tí o tí ì lómìnira rẹ̀ tó bá fi sáyà ẹ̀ kàn máa bí máa jọ fólówó rẹ̀ ni. tòlátì ìyàwó tó lọ fẹ́ àtàwọn ọmọ tí ìyàwó yẹn bá ń bí gbogbo wọn máa jẹ ẹrú fólówó ìyàwó yẹn. torí ẹ̀ lọ́lọ́run bá fi ní tọ́ọ̀bá lágbára láti fọmọlúwàbí bìnrin tó ń sìn bẹ̀rù àti ṣe zìnnà ìgbà náà lọ́lọ́run tó gbà pọ̀ fẹ́ ẹrú bẹ̀. torí ẹ̀ wọ́n ti Maria àtàwọn ọmọ ìyá rẹ̀ bí méjì wọ́n fi sọ wọ́tá nàbí sọ̀rọ̀ wá àlìwà àlùsílẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀bùn. Islam la ní kẹ́ gbà ẹ̀sìn mọ̀pẹ́rù rẹ̀ náà tó ti síwájú nínú títí ìrọ́pọ̀ àrí àdéhùn róòmù ọba àwọn róòmù ẹ̀rọ kó náà kọ́ láti gba islam ṣùgbọ́n ní kókó gba islam ẹ̀bùn ló fi ránṣẹ́ sí anabi sallallahu alaihi wa sallam táàtún fi ṣàlàyé pé ẹ̀bùn tó tọ̀dọ̀ kẹfẹ́rí wa kò burú pé kí á lò. islam la ní kí mo kọ́ òkè kó náà gbà ṣùgbọ́n kàkà kó gba islam àwọn ẹ̀bùn ló kó ránṣẹ́ anabi sallallahu alaihi wa wọ́n gba ẹ̀bùn yìí. فتسرى ماريا wọ́n mú márìà fúnra wọn márìà ànábì sallallahu alaihi wasallam wọ́n mú fún ara wọn ẹ jẹ́ ọ̀kan nínú àwọn ẹrúbìnrin ìdánábì sallallahu alaihi wasallam tí wọ́n bá ní àjọṣepọ̀ ṣùgbọ́n sì rí tó jẹ́ ọmọ ẹ̀yà márìà ànábì náà tún pọn Hassan ibn Thabit radiyallahu anhu. wọ́n pè lọ́mọ ìyá Maria ti ń jẹ́ sèré torí ẹ̀ ló ti dẹ́kítà ìbájá síwájú téèyàn ń fẹ́ kí ìgbọ́rọ̀ àwọn ọmọlẹ́yìn òun kọ́ kalẹ̀ fóun kò gbọ́dọ̀ jẹ́ alákòótán kò gbọ́dọ̀ jẹ́ ọ̀kẹ́jọ́à tó dẹ́kítà ìwúrí bá ti dé wọn nìkan náà rà bàbí rẹ̀ kò ní báyìí lẹ̀ bá ń tó àlábẹ́ rẹ̀ káwọn náà nípìn bẹ́ẹ̀ nítorí tó bá ti jẹ́ bẹ́ẹ̀ wọn ò ní fìgbà kan fẹ́ ọ dínú wọn ò sì ní jẹ́ni tí ń ran kan kí dáadáa rẹ̀ ọmọ pọ̀ torí bí wọ́n ti ti ń pọ̀ sí ti ẹnìkan ní ń pọ̀ àwọn ò nípìn bẹ́ẹ̀ torí àwọn kan Hassan ibn Thabit radiyallahu anhu tó jẹ́ akéwì akéwì pàtàkì fún anabi wa Muhammad sallallahu alaihi wa sallam àwọn ìlú ẹ̀gùn tó náà bá fún wa nípa kámẹ́wìí ké láti fi dáàbò bo anabi sallallahu alaihi wa sallam láti fi gba anabi ilẹ̀ lọ́nà àwọn ọ̀tá láti fi polongo ẹ̀sìn Islam síbẹ̀ làwọn náà rí àwọn talent tọ́lọ̀ ń bọ̀ wọn náà lóríṣiríṣi kí ni wọ́n lò fún náà rí agbárí lọ́lọ́ fún ẹ téèyàn máa fi tó nǹkan fi tó ọ̀rọ̀ àwọn èèyàn sí dáadáa lọ́nà tí wọ́n fi gbọ́ àgbọ́yé ẹ̀sìn Islam. owó lọ́lọ́run bá fún ẹ ló dáadáa lọ́nà tí ó fi mú ìlọsíwájú bẹ́sìn Islam. òye àti làákàyè lọ́lọ́run fún ẹ lo òye tọ́lọ́run bá fún ẹ yẹn láti fi darí àwọn èèyàn lọ sí di dáadáa ẹ̀sìn Islam. jẹ́ káwọn tara mọ́ dáadáa ìwà ti kí kọjá kú orí tó náà fún ẹ gan-an náà olórí akéwì ni wa a máa kéwì takò àwọn ọ̀tá nígbà táwọn náà bá wá takéwì takéwì wọn. tẹ́ẹ̀sì ti mà bí tí wọ́n pè yàn lákéwì àwọn ọ̀rọ̀ tó àwọn ọ̀rọ̀ tó àwọn ọ̀rọ̀ téèyàn gbọ́ táwọn orí ká ti wé pọ̀ ibi tó lágbára dé irú rẹ̀ lẹ́nu ọ̀pọ̀ lẹ́nu akéwì láti máa sọ̀rọ̀ tó bá nàbí sọ̀rọ̀ fẹ́ gba Islam tó fẹ́ ànábì ànábì òní dáwọn lóhùn dáwọn lóhùn ọlọ́run ọ̀bùn fi Ruhul Qudus yóò fi sàtìlẹ́yìn fún ọ ẹ̀mí mímá màlẹ́kà Jibril yóò fi sàtìlẹ́yìn fún ọ. nínú mọ́tíláṣí ànábì sallallahu ìlọ́pàá ló fi jẹ́ pé hasan ibn thabit radiyallahu anhu ó ń kéwì ìjọ kan inú mọ́tíláṣí ànábì sallallahu alaihi wa sallam inú bí Umar ibn al-Khattab radiyallahu anhu ẹ̀yìn sì ti máa Umar àwọn igi pamọ́ inú bá bí wọn. tó báyìí hasan ibn thabit nígbà tá a bínú ṣùgbọ́n àwọn máa kéwì inú mọ́tíláṣí ànábì sallallahu alaihi wa torí mo kí níwájú ẹni tó lọ́lá jù ọ lọ nínú mọ́tíláṣí ìyá anabi muhammed sallallahu alaihi wa sallam sọlẹ ìtumọ̀ sí pé bá gbé wọn bá fẹ́ sọ ọrùn tọjọ bẹ́ẹ̀ náà nu mọ́tíláṣí bí wàá ti jẹ́ ní tí ọ̀dà bí wàá ti jẹ́ ìwé kéwì bí wàá ti jẹ́ ìwé kówì bí wàá ti jẹ́ sọkúsọ làbàs. eléyìí ni hasan ibn thabit radiyallahu anhu. bákan náà mọ̀kọ́ fèsàwì ó tún bọ anabi sallallahu alaihi wa sallam ní ẹrúbìnrin míì àti ẹgbẹ̀rún ẹrù gold ẹgbẹ̀rún ẹrù gold sẹ́nu káwọn kan ló lówó ọ̀pọ̀lọpọ̀ ní orí góòlù tútù rí láyé bàbá rírí èyí tí wọ́n ti rọ́lá rírí ẹ̀sìn mọ̀ pé góòlù tútù gan-an nípìnlẹ̀ owó ọwọ́ kún ẹgbẹ̀rún ẹrù gold okun ránṣẹ́ sanabi sallallahu alaihi wa sallam èsì pé fi ń ṣèbọnú èsì pé fi ń ṣèbọnú. nítorí pé ẹni tó bá ń ma yìí iyì làá fún un anabi sallallahu alaihi wa sallam pè sí dáadáa kò kọ dáadáa ṣùgbọ́n fún rírántí wa tẹ́ rántí wa pẹ̀lú kíkọ́ wa náà gba dáadáa inú wa dùn sí bẹ́ẹ̀ ti ṣe sí wa yìí wọ́n yìí wá rán sọ́ba kéèyàn mọ́wó òfókó ń bẹ̀ wọ́n yìí rán sọ́ba ọba. wọ́n padà sọ́dọ̀ ẹni tó rán àbí fún ìran èèyàn sọ́ba kẹ́ni tá a rán sọ́ba kọ́ sápá padà sọ́dọ̀ ẹni tó rán báwọn bá ti ṣe rí nù láyé jọ. bẹ́ẹ̀ náà làwọn ọba míì náà ṣẹ́kù títí tó fi di lónìí pé gbogbo ẹni tí wọ́n bá rán sọ́ba kò ní sápá kò ní sápá lásán kúrò láàfin yọ̀ọ́ gba ìbùkún bẹ̀ náà. torí ẹ̀ ìní ti ń kó ẹ̀bùn ránṣẹ́ sànàbí Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rù ti rí yéésù nìkan làkọ́kọ́ àti sọ ti Hérọ́pọ̀ ọba àwọn róòmù kó náà kó ẹ̀bùn ránṣẹ́ àfi bó ti di ìrọ̀lẹ́ ayé tó di pé bẹ́ẹ̀yẹn bá lọ sáàfin àwọn ọba ìwọ ló fi nǹkan tó ní rí nǹkan mú jáde ń bẹ̀ àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ sòṣùgbọ́n àwọn ọba tẹ́lẹ̀ àti lágbọn abòmíì náà láyé dìtẹ̀ àwọn èèyàn máa ju àti lọ sáàfin wọn ni torí kó kéré jù èyí tó kéré jù gbà nínú tẹ́rì gbà ń bẹ̀ onígbà ìjẹun tẹ̀ jẹ́rí ẹlòmíì kan ti máa já tán wọn tó pa kókó jẹ tó torí pé fíkáfíká tí wọn máa gbọ́ kí ẹ ti pé mu wọn fi gbóòórùn rẹ nù ọ̀ tó bẹ́ẹ̀ làwọn ọ̀pọ̀lọpọ̀ lọ́ba lọ́ba rí. báyà tó sì fà á tó fi rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó ní pé ètò àwọn lọ́ba lọ́ba dá lórí pé àti ìlú àti ti ń bẹ́ nù ìlú tọ́ba ni. tòbá àwọn alẹ́ nìkan nínú ẹni tí ọba àwòkọ́ lónìí ní fi wá wá sọ́dọ̀ ọba tí ọba bànújẹ́ kò mẹ́ bẹ́ẹ̀ ni wọ́n rí láyé tẹ́lẹ̀ torí ẹ̀ bóyá láyé ìsìn nǹkan ti yí padà ó sì ti kó dé kọba tó jẹkúrẹ́ di ọba náà ni kò lè pàṣẹ kó múlẹ̀ tó bá ránṣẹ́ sí ọkọ bá fẹ́ rí ọ èèyàn mélòó ni ọ dàrú ní wàrà ṣe kà ọ̀pọ̀lọpọ̀ ọkàn fi tipa làbá rẹ̀ níbi ìgbà tí ọ̀pọ̀ ẹlòmíín sọ fún un pé ọgbọ́n agbára yìí máa wá ẹlòmíín ò sì ní lọ pé kí ni ṣé mo kóra mi dábẹ́ rẹ ni subhanallah ẹ wo bí nǹkan ṣe ń yí padà ìyẹn tó táwọn yẹn bá ṣe tọ́ náà ọlọ́run máa ń ṣe ti wọn àsìkò táwọn yẹn bá fi tọ́ náà lẹ̀ wọn máa di ẹni tó kú tọ́ ọ̀bà rẹ̀ tó bá jẹ́ pé aṣíwájú kan bá wà sí tẹ̀lé òfin ọlọ́run tó ní èsì fi ẹ̀sìn ọlọ́run ọba ṣeré á yọmọ ní iyì pọ̀ yóò sì lápọ̀lẹ́ tọ́ pọ̀ ó kó ẹ̀bùn ránṣẹ́ sanabi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́ náà anábì gbà. ó tún wá fi ìgbà aṣọ ogún nínú aṣọ tó ti pé wọ́n hun ní misra ó tún fi pẹ̀lú ẹ̀ àti ìbáka kan ó tún fi pẹ̀lú ẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ kan ó tún fi pẹ̀lú ẹ̀ àti ọ̀dọ́kùnrin kan tó ti kọ́ ti tẹ̀ lọ́dà ó tún fi pẹ̀lú ẹ̀. wọ́n ti ní ọ̀dọ́kùnrin yẹn ọmọ ń kú Maria ni ọmọ ọmọ ìyá bàbá Maria ni ó tún wá fi ẹsìn kan ó tún fi pẹ̀lú ẹ̀ ẹ̀rẹ́gùn ti pọ̀ tó ìgbà kan tó ti ń pín àwọn táǹgàrà wọn fi sí ó tún fi pẹ̀lú ẹ̀ wọ́n tún wá bu oyin wọ́n tún bu ránṣẹ́ فقال النبي صلى الله عليه وآله وسلم ظن الخبيث بملكه ولا بقاء لملكه النبي صلى الله عليه وسلم أني أني بو ẹrú ìjọba rẹ̀ nígbà ìlófin ń sá fún islam tètè bá gba islam àwọn èèyàn wọn ò ní fò lẹ̀ bẹ́ẹ̀ sì ni ìjọba rẹ̀ ò ní máa bẹ láéláé. àbí ìsòdodo òdodo ni ìjọba rẹ̀ wá dàmà ó ti di kọ́bọ̀rù ọba rí lónìí kọ́ àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ gánkọ́ ń bọ̀ wọ́n wà táwọn ní ìṣèjọba mísírà lónìí ìsàkẹ́ríyà kìí sàwọn. tọ́ ilé ìjọba ti jẹ́ anábì sallallahu alaihi wa sallam ó yẹ sẹ́ni tó ṣe pé ẹ̀rí fẹ́ fún un tó bá sí ẹlòmíì ni wọ́n bá pẹ́gùn ránṣẹ́ síbẹ̀ wọ́n gbà ọ́nà kò ní ẹ̀kú kalẹ̀. alẹ́bùsọ̀lá àtẹlẹ ọ̀nà tọ́nà kọ̀rí obì mọ̀nkẹ́. ìjọba rẹ̀ ní balẹ̀rù tó fi sáhùn àti di mùsùlùmí. wàlẹ́ àbàkọ́ àlùmọ́lùkẹ́ ìjọba rẹ̀ sì ní bẹ̀ láìláì èpè inú àbádọ́à náà èpè ni. tọ́ eléyìí jẹ́ bó ti jẹ́. alẹ́bùsọ̀lá àríwá وقتل شجاع أما وهب الأسدي ونسي الحارث ابن أبي شمر الغساني وباوى البلقاع يجب ابن إسحاق أتي الواقدي لما أقول لما وجوه بنا ابن سيسو أما ميسي سيكي جبل وما أيهم إلى النبي صلى الله عليه وسلم رأسي àwọn ẹlòmíín ti sọ nǹkan míì tuntun yàtọ̀ sílé yọ náà nọ́mà. anábì tún rán sẹ́líọ̀ ọmọ àmọ̀ wọn rán sí hawúdà ọmọ àlì alhànàfì ní yàmáàmà wọn rán sí fa àkìrọ́mà ó sì wa Muhammad ti wọ́n ní anabi ránṣẹ́ awúdà yìí wọ́n sì tún ránṣẹ́ tòmáàmà ibnu asad alhanafi kana awúdà ọ̀sàpánlé ọgbà islam ṣùgbọ́n tòmáàmà yìí ti gbà yín ló gba islam ẹ̀yin ọ̀rẹ́ yìí ọ̀padà gba islam bí ẹni tí wọ́n sọ hìhì arọ kan nínú àwọn òkú tó wà ní títí ilẹ̀ fi mọ́ ó padà gba islam nítorí àmà yẹn. àwọn èèyàn mẹ́fà yìí lànàbì sallallahu alaihi wa sallam ẹni wọ́n gbé dìde lọ́jọ́ kan wọ́n gbé àwọn mẹ́fẹ̀ẹ̀fà dìde lọ́jọ́ kan láti lọ jíṣẹ́ wọn fáwọn lọ́balọ́ba lórúkọ lóríkì láti pè wọ́n sídìí ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn islam anabi wa ran amr ibn al-aas radiyallahu anhu ní oṣù dèrèkèèdà ọdún kẹjọ lẹ́yìn hijra anabi sallallahu alaihi wa sallam wọn rán sí jaifar àti abdullahi àwọn ọmọ àwọn ọmọ jolanda wọn rán sí àwọn méjèèjì adìyẹyìn tí wọn jẹ ọmọ àrà ẹz ní ọrùmán àwọn méjèèjì ti gba islam àwọn méjèèjì gba islam wọ́n sì kì wọ́n sì yọ zàkà owó wọn wọ́n yọ fún amúr ibn al-as oko jíṣẹ́ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n wá fi amúr ibn al-as wọ́n fi sílẹ̀ igi kọ́ máa kó zàkà àwọn kọ́ máa kó lọ.

ọdún kẹjọ ni wọ́n ran ọdún kẹwàá lànàbí sallallahu alaihi wasallam àtàláìsì nǹkan bí ọdún méjì ìní Amr ibn al-As ló ṣe ní Oman. ànàbí sallallahu alaihi wasallam wọ́n tún rán Al-Ala ibn al-Hadrami wọ́n rán sí Al-Mundhir ibn Sawa ọba al-Bahrain síwájú kánàbí kú òní jọ àrùránà. wọ́n ti ti sórí ṣòṣòdé ìgbéyà pẹ̀lú àwọn kèfèrí mẹ́tíkà kí wọ́n tó kúrò níbẹ̀ ní ànábì sallallahu alaihi wasallam ìní wọn rán tàbí yìí kọ́ lọ bá ọba bàárẹ̀ yìí. àwọn míì ti sọ ìgbé síwájú kánàbí ò tó gba mẹ́tíkà ni ọkùnrin ìgbà islam ọba bàárẹ̀ ọgbà islam òun náà ti kó dàkà rẹ̀. òkú fún na ànábì sallallahu alaihi wa sallam àti tàwọn èèyàn rẹ̀ wọn kò rántí lọ bá ànábì sallallahu alaihi wa sallam. torí ẹ̀ láti pé Bahrain tó wà lónìí lẹ́bàá Arabia ó kéré jọjọ sí Bahrain tó wà nínú ta Bahrain tó má dárúkọ rẹ̀ nínú ta ó tóbi orílẹ̀-èdè ni ó kárí apá àbí kan nínú títí ń jẹ́ Saudiya lónìí agbọ̀nbí tá à ń pè ní al-Mantiqa ní Saudi ara Bahrain ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ Bahrain láti ọjọ́ tó sì ti pẹ́ ọba ni wọ́n ní níbẹ̀ Malikul Bahrain ọba Bahrain ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n padà sọ́ di imaratu al-Bahrain wíkẹ́ bahrain emirate ti amir ni wọ́n ní ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ní ìsìn ọba Bahrain ní ìsìn ó ti yí padà sí bó ti ṣe wà látàrí jọ ó ti di mamlakatu al torí rẹ̀ ní ìsìn ọba ni wọ́n ní kì í ṣe amir tó láti ìdarí jọ náà ọba náà ni wọn máa níbẹ̀ yẹsẹ amir. alẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́ lè wọ́n tún gbé al-Muhajir dìde Ibn Abi Umayyah al-Makhzumi wọ́n gbé dìde lọ sí ọ̀dọ̀ Harith ọmọ Abdi Kulal ní Yemen. arákùnrin yìí dá lóhùn. ọ̀daràn tí ànábì lóhùn oníta ànzóró fi àmìrì ẹlọ́milára máa ronú sọ̀rọ̀ yìí. bí kí islam yóò bá pé mi ní àbí kí n má gbà báyìí ló ń dá. àwọn ṣìmìyàn wọ́n tó báyìí nínú àwọn lárúbáwá sì ń bẹ àwọn Banu Qahtan Yemen nílé wọn torí bẹ́ẹ̀ ni lárúbáwá gidi ti jáde lárúbáwá kulẹ̀ àwọn alédè kàtó yàtọ̀ sáré sédè àwọn lárúbáwá yòókù pàápàá jùlọ níbi alifu alam alifu alam lọ́dọ̀ tiwọn alifu alim ni torí aluwalẹt àwọn sọ pé amuwalẹt ẹlẹ́yọ̀n amíyọ̀wò. الصبر أم صبر سبيدي تواترين تسواني نو حديث يجب فتاني لك قال النبي صلى الله عليه وآله وسلم صديق ليس من صبر أم صيام تم سفر ليس من بر أم صيام تم سفر أي ليس من البر الصيام في السفر طبعا yọrọ kó àwọn alẹ́ nù lórí kí ẹsẹ̀ lárúbá dà sọ èdè tí wọn nìyẹn alifọ lam alifọ mi ìní lọ́dọ̀ tí wọn ṣímìà ẹ̀yà tó gbajúmọ̀ kitikiti ni wọn nínú àwọn lárúbáwá yámánì ni wọn ti wà bẹ́ẹ̀ nílé wọn torí bẹ́ẹ̀ ni lárúbáwá òbídi lárúbáwá ti jáde ṣùgbọ́n lárúbáwá ti ń bẹ lárúbá òkè. Saudiya lónìí tó fi kárí gbogbo àwọn Gulf states Kuwait bíi Bahrain Saudiya khafa pàtàkì ju Saudiya torí Yemen àti Saudiya tó ní ìpè làwọn lábáwá ti jáde lábáwá tó jáde láti Yemen wọn ń pè wọn ní al-Arabul Ariba àwọn ògidì lábáwá lábáwá tó jáde lágbára àwọn ilẹ̀ lárúbáwá tá a mọ̀ sí hijaz mẹ́kà mẹ́dínà ọ̀pọ̀-ìf jódà yẹ̀mbọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n kí wọ́n ní alàárọ̀bù mùtàríbà lárúbáwá tó di lárúbáwá. èyí tó túmọ̀ sí pé kùrẹ́ẹ̀sì náà di lárúbáwá ni tètè tí wọ́n wá gbolú lọ́kùnkùn di lárúbáwá yòókù lọ́wọ́. torí àwọn hímìyà yẹn àwọn jẹ́ ẹ̀yà kan nínú ẹ̀yà lárúbáwá àti ìpínlẹ̀ tí wọ́n ń gbé wo gbàngbé yemen. anábì tó rán Abu Musa al àti Mu'adh ibn Jabal radiyallahu anhuma wọ́n tún rán àwọn méjèèjì sí yemen. nígbà ń ti ogun tàbúkú bọ̀ wọ́n lẹ́yìn ẹgbà yemen lọ. àwọn èèyàn rojú pé kó sọ àwọn bí káwọn ti kánú ni inú mọ́tò ìgbà míì gan ti di air condition sórí ẹlòmíì gan ó tún wà nu ya yẹn ọmọ jẹra díẹ̀ tó àwa dé Birnin Gwari làwa sọ pé tọ ìdánwò àmì ní ìsinmi pé ìwà alágbádá àti kàmẹ́lò àmì yóò dúró sí Birnin Gwari yìí àti ti wọn débẹ̀ rọ ẹ̀yin ọmọ jíṣẹ́ ọlọ́run níbí insha gbogbo ọ̀rọ̀ àti jẹ́ fóònù wa. ẹlẹ́kùn torí tọ́lọ̀ ṣé àní kọ́kọ́ délé náà ká tó wá tàbí wá délé àní rí má. yàtọ̀ báwo yẹn ṣe rí nu lónìí wọn kò kán bẹ̀ torí tọ́lọ̀ ti dàbò púpọ̀ ẹsẹ̀ wọn rí wọn bá torí ìrìn àkúnmí àtẹsẹ̀ kankan náà ni kọ́lọ̀ pọ̀ nù wọn ni tí ò rí àkúnmí gùn wọn tún wá ń bọ̀ wọn á ní ọ̀yá ẹ̀yìn ẹgbẹ́ ayámánu lọ láyé kò sí máàpù. nínú sahara òun ló mú kàkàkà yìí ṣùgbọ́n àwọn ọmọ ìpè ìyọnu ọlọ́run lọ́jà ìyọnu ọlọ́run lọ́jà tánàbí bá ti yọnu síyàn ọlọ́run yọnu síyàn. Allahu wa rasuluhu ahaqqu an yurdu in kanu ọlọ́run àtúntíṣe rẹ̀ lọ́tọ́ fún ọwọ́ ìyọnu wa tàbí adé olùgbàgbọ́ yìí. wọ́n àti Abu Musa al-Ash'ari radiyallahu anhuma ibẹ̀ náà wọ́n ti ń ṣe kútùbà fún wa yẹn kí kútùbà anábì òní ìdíkà tẹ̀jókòó láìbírì kàmá kó ìjọ káwọn wo ìwọlá sọ ìwọlá àní sọ ìwọlọ àríyá ìpìlẹ̀ nù gbòǹgbò tí màá ti ń jáde ìgbà wọn ti ṣe kútùbà fún wa wọn rán Mu'adh wọn rán sísọ nàá kápítà yemen wọ́n rán Abu Musa sí Aden tó náà tún jẹ́ kápítà yemen Sana'a òní kápítà yemen ẹ̀ṣìmáàlì nígbà kan pín yemen sí méjì lẹ́yìn ọ̀rẹ́ yìí Aden òní kápítà aljanubi northern yemen and southern yemen ìgbà tó ti tún pa orílẹ̀-èdè yìí pọ̀ ní ìsìn Sana'a òní kápítà. Eden òní capital commercial capital. torí ẹ ẹwà Ànábì sallallahu alaihi wa sallam wọ́n gbé àwọn èèyàn méjì dìde tí wọ́n lọ mójútó bí wọ́n lọ mójútó èèyàn méjì péré pa ẹ dàpọ̀ ẹ wòye èèyàn lónìí ẹ wòye ọmọ ilé kíó ẹ wòye àwọn àbá kí la rí ṣe sí lọ́síwájú ìsìlá ẹ àwọn èèyàn wà sí ọ̀pọ̀lọpọ̀ wọn fi ẹ̀sìn wọn fi ń wálé ayé ni eléyìí ló mú ọ̀rọ̀ wọn máa làpá olómú kìlọ̀ síwájú ọmọ bẹ̀sìn Islam èèyàn kan rọ́jùlùn àbí ummatun fi rọ́jù àwọn èèyàn yìí èèyàn kan ni wọ́n ṣùgbọ́n àwọn kan àlùmọ̀ ni wọ́n. wọn ò sì títẹ̀ pé á ah, adúlù sẹ́yìn ẹ̀jẹ̀ àlọ́ tírénì ìjà lọ kọ́sù ọ̀ bákẹ́lẹ́ o ti ya o ti di yára nù Allah esi gbogbo ẹni lọ kan èsì tó ṣùgbọ́n òun ọ̀sẹ̀ iṣẹ́ tí wọ́n ní ọjọ́ ti jẹ́ abẹ́ ìfura ẹni tí àwọn tí Islam ó sì nu àwọn Islam kọ́lá lè tuntun ṣùgbọ́n eléyẹn kì í ṣe fẹ́líọ̀ fẹ́ni tí ara á nígbà tí o bá ti jẹ́ fẹ́líọ̀ kó ti ṣe ọlọ́run kan tí ń bẹ́ẹ̀ náà ò ọlọ́run àwọn ẹni tí ó wà ń jọ́ gbẹ̀ndẹ̀ àṣeyá àhóhóró tó ti pẹ́ ní tí ọbẹ̀ pẹ̀lú rẹ̀ àárín èèyàn mẹ́ta sí mẹ́wàá ni làwọn ẹ̀tọ́ gbọ́ tiẹ̀ láyé jẹ. والنبي وليس معه أحد النبي ni o ti wá sẹ́nìkan ọ̀tẹ̀lé ìyẹn kó pèpèpè kó kékeré ọ̀sẹ́ni وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا سبحان الله أولا gbogbo ọmọ ni ẹ dàkún tẹ́ ẹ mọ̀ ọmọ àka ẹ̀rọ ọ̀kan etí ò ní gbà àmọ́ nítorí pé wọ́n fẹ́ fi hàn pé àlọ́rọ̀ tó ń sọ àní wọ́n tún wá da tọ́bojú pé àti ẹ̀fẹ́ rí ọ ọ̀bì. wọ́n ti tún dúró lórí pé gbọ́ ni wọ́n ọ̀sọ̀ wọ́n sọ́ọ̀ṣọ́ fi ẹlọ́run wọn sọ́ọ̀rù àníta aládùn náà láti àfẹ́ gbọ́rọ̀ rẹ̀ ọ̀sẹ̀gbọ́rù ti bọ̀ ọ̀rọ̀ wọ́n tún máa ṣàgbéra wọ́n máa ṣe gbéraga àwọ̀ àti ronú wa abẹ́rẹ́ ń gbẹ́rù. subhanallah lẹ́yìn náà wọ́n láwọn pè wọ́n gbangba àwọn tó pè wọ́n àwọn tó pè wọ́n jẹ́jẹ́ síbẹ̀síbẹ̀ ẹni ẹni tí ó sọ ni kò síbẹ̀ sí lè pa kéèsì rẹ̀ tí ó kọ̀. torí de lé yìí báyìí ẹ rí i pé ìwọ gbìyànjú ni tí ó kulẹ̀ kọ lọ. tó bá ké bẹ́ẹ̀ ní kálukú wa bá mú àwọn ìlú wa tá à ń pè yẹn lọ sí ẹ̀sìn ọlọ́run àwọn àdúgbò wa tá à ń pè yẹn lọ sí ẹ̀sìn ọlọ́run agboolé wa tá à ń pè yẹn lọ sí ẹ̀sìn ọlọ́run mọ́sálásí wa táǹpì yẹn lọ sí díẹ̀ sí ọlọ́run subhanallah ìlọsíwájú ti fẹ́ sí ọlọ́run gidigidi ọ̀pọ̀lọpọ̀ ti gba islam ṣùgbọ́n a fi ẹ̀sìn islam sílẹ̀ fáwọn adáni ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ tẹ bílẹ̀ fún àwọn gani wò torí pé tí wọn náà bá ti fẹ́ sọ̀rọ̀ ní àkéwò ló ké jókòjọ́ ẹ̀ á kún sí ó ìgbà tá a bá gba dìgírì kátó láǹfààní àti báyẹn sọ̀rọ̀ nípa tọ́lọ́ọ̀dé tí kọ̀díṣẹ̀ yẹn bẹ́ẹ̀.

wọ́n rà fún Musa wọ́n rà síbo wọ́n rà sí Aden wọ́n ti sọ kútúbà fún un. إنك تأتي قوما أهل كتاب àwọn ìjọ lọ bá o àwọn ìta àfúntìrà ni wọn wọn ti wọn kọ lọnà dáadáa fi ti àwọn èèyàn bẹ ẹ̀kọ́ ọwọlẹwìyà ìmọ̀nìkọ èwo láti tẹ̀síwájú kí èwo tó tẹ̀lé wò. àwa náà fúnra ara wa dáa lè dépò ní dáadáa fẹsẹ̀ Islam ẹlòmíì ti ń wá dáa nílẹ̀kọ̀ọ́ ní ìpínlẹ̀ tìta ìmọ̀ tó ti kó jọ wàláhì kò kéré títí títí tíjọ́ wò lọ ń dá jọ lọ ń dá jọ dá pé wọn náà bẹ̀rẹ̀ sí ní jíjẹ̀ wọn títí jọ́tọ̀ bá dé sáré lọ́dún ó dìgbà yẹn nítorí kó lè bá àjáwé jàre fún ọ kọ́ ló bá kù wọ́n ti túnra tiẹ̀ ṣe tagbara láti tara tí wọn náà máa ti tọ́ lórí rẹ̀. ìbáwọn tàbí náà ti máa lọ gbọ́rọ̀ ọlọ́run tí wọn gbọ́ súnà anábì sallallahu alaihi wa sallam ìdáhùn ti gbọ́ yutarjimunahu ila al-amali padà sí sẹ́lẹ̀ kan fún ìtẹni tí máa dá adúlọ́ kí mi. torí ẹ̀ kálukú wa náà lágbo ilé wọn. lára tiẹ̀ lára ìyàwó rẹ̀ lára ọmọ rẹ̀ lára àwọn tó ń bá gbélé káyì padà ọmọ ṣẹlẹ̀ ládùúgbò yín mọ́ṣáláṣí yín nílùú yín. ìgbà tó ń àṣàyàn àwọn yìí tẹ́lẹ̀ omi fi máa tẹ́ rẹ̀ jẹ́ wọn lọ sí dáwà lọ gbogbo wa lórí ẹni tí bàbá àwọn èèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí wọ́n máa kújọ wà kó làwọn á kó la gbé sí. ọ̀pọ̀lọpọ̀ kí ọlọ́run bá ràn lọ́wọ́ fún ní mà níwọ̀n bá kí oníkálukú náà bá di mọ́tíláṣí kan mú a mọ̀ èèyàn bá jẹ́ kí màtí kálukú náà níwọ̀n bá àwọn náà bá tànká ẹwà dúró orí tí ó tàkà yọ pọ̀ jọjọ àwọn èèyàn ò ẹ̀sìn ọlọ́wọ́ bó yé wọn ṣùgbọ́n gbàtí ọba pàtì tẹ́mi bá pàtì tẹ́lẹ̀ pàtì tẹ́mi pé àìmọ̀kálá àmọ̀ ti ṣe lọ. tẹ́ bá dé nínú ìlú kan náà mi mo sì máa ṣe bí ìgbà tó ṣe pé òye ẹ̀sìn wọ́n máa kírun bí ìgbà tí wọ́n gbọ́n pa ìsìláàmù rí ẹ̀ máa rò pé irú òun wọlé léyìí subhanallah ètò túmọ̀ sí báyìí màkà ti pọ̀ jù ètò túmọ̀ sí kí iṣẹ́ ńlá kọ́ kó ń bẹ wájú ọlọ́run ọba yóò fún wa ṣe nígbà tí ìbá ti nípinnu kó ń fẹ́ ṣe ọlọ́run ọba ní oṣù rọrùn fún láti ṣe. lẹ́yìn eléyìí ìgbà tí wọ́n rán àwọn sàábé ńláńlá méjì yìí wọ́n lọ pèpè lọ sí díẹ̀ sí Islam ẹ̀ máa ń tọ́sẹ̀lẹ̀ ni gbogbo ara Yemen lọ́gbà Islam subhanallah ilahi gbogbo wọn pátá korongodo ni wọ́n gba Islam orídìí eléyìí eléyìí àfihàn wa gẹ́gẹ́ bí ọlọ́run bá ti ṣe máa ń ṣiṣẹ́ rẹ̀ látàrí kí wọ́n rán Mu'adh wọ́n rán Abu Musa gbogbo ara Yemen wọ́n gba Islam tọ́wọ́ ẹ̀ẹ́nì min ghayri qital láti inú wa láì jẹ́ pé nìkan jà wá lógun subhanallah alaahu náà ló ti wá nù adé fanabi muhammed sallallahu alayhi wa sallam wọn ni al-imanu yamani imani yamani lọ́wọ́ imani yamani lọ́wọ́ kùrì wọn rọ̀ mọ́tọ́lọ́. báyìí làwọn èèyàn yìí ni wọ́n gba ẹ̀sìn eléyìí ò túmọ̀ sí pé àti Abu Musa àwọn sàábé sí àwọn ẹni tó ń rán kan kọ̀ láti gba Islam kò túmọ̀ ṣùgbọ́n àdánwò tí pé àwọn tí wọ́n rán yín wọn gba Islam àdánwò tàwọn ti ní pé ẹni tí rán anabi sọlọlọ àdìsẹlẹ wọn tún wọn rán àlẹ ibn abi tọ́lì wọn tún rán sáwọn ará yemen abu musa ń muhazu ń bẹ́ẹ̀ kẹrin ọjà lẹ́jì bẹ́ẹ̀ o wọ́n ti rán wọ wọn rán sí kutu wẹ́njí sí kọ́ ọlọ́pẹ́ àwọn èèyàn islam tí wàá gbogbo yẹn ti gba islam ojú wa kó mi ọtún rẹ lómi ṣé ìwọ ni máa and for what? ṣé wọ́n sọ fún ọlọ́pàá àti sẹ́kù ti ṣe yẹni àbí báwo? àwọn sábẹ́ ò rí bẹ́ẹ̀ bíkọ́sì àwọn ọmọ ẹlẹ́lẹ́ ayé. ẹ wò gbà tí ànábì sallallahu alaihi wa sallam tí wọ́n rán Abubakar radiyallahu anhu lọ́dún kẹsàn-án lẹ́yìn hijra wọ́n rán kọjá amirul hajj báwọn èèyàn wọ́n sì sọ iṣẹ́ tí ó jẹ́ ńgbà tó bá dọ̀hùn bí hajj Abubakar ń bẹ lọ́nà kò tí ì dé Mẹ́kà wọ́n tún gbé Ali Talib dìde kọjá amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ìgbà tó dé ọ̀dọ̀ Abubakar radiyallahu anhu kọ́lá nàbí ló tún lé mi náà abubakar bi léèrè pé amíran aw màmúrọ ṣé ìwọ ni wọn ti di amíru ní ìsinmi kémi náà tẹ̀lé ọ àbí wọn ni kò gbọ́rọ̀ sí mi lẹ́nu kó máa tẹ̀lé mi ó ní bal màmúr wọn ara mi ni pé kí ọ ìwọ ni kémi náà tún jẹ́ iṣẹ́ yìí iṣẹ́ yẹn subhanallah àwọn òwò jẹ́ni tó gbogbo ọmọ ilé ayé kele ayé là ń lé síbẹ̀ làwa rí seniority àbí bẹ́ẹ̀ kọ́ ni i'm here before you so why then tó fi máa ṣe kí ni àwọn èsì bẹ́ẹ̀ torí àwọn ará àyè ibi náà bí tún ra sí wọn ní yẹ́mà níbẹ̀. àyè ibi náà bí tọ́lì rọ́bì ọ̀lọ́ àwọn àyè tún wá bá wọn bẹ́ẹ̀. ó ti lọ pàdé ànábì sallallahu alaihi wasallam ní mẹ́kà ní hijjatul wada' ní hajj dágbére. ẹ eh, kíyèsí yíyàn dánábì sallallahu alaihi wasallam tí wọ́n yan abubakar ní amir al aláṣẹ fáwọn olùwàgbọ́ òdodo olùfinimànà olùbanítẹ̀ẹ̀tẹ̀ n'i bá tẹ̀sẹ̀ hajj. ẹ kíyèsí òun. àti bẹ́ẹ̀ yẹn iná ló ti jẹ́ pé nísìnyí ẹ̀ríkì nínú àwọn nàìjíríà náà wọ́n lẹ́ni ganigani amirul hajj. àní amirul hajj national level àti ní amirul hajj state level bóyá local government level náà tún wà lọ́wọ́ àlọ́. ẹ̀wọ́n wọ́n. kí ni sẹ́ amírul abubakar radiyallahu anhu àti kí ni sẹ́ hajj tiwa o. abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ abubakar olólìdí wọn láti ṣe hajj gẹ́gẹ́ ti jẹ́ kẹwàá náà wá hajj tí wọ́n wọn àwọn náà wọ́n lédi gbogbo bí wọ́n ti ṣiṣẹ́ kan ni lẹ́tà àkóbò mànàdíkàkùn. ṣùgbọ́n àwọn àmírù hajj ti sìn kò dájú dájú lọ́wọ́ àlẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àmírù hajj mi gan ọ̀mọ́ ń gba hajj àti sẹ́rí hajj ogun ni wọ́n lọ yìí ìlú ogun and then what? àlọ́ ọ̀mọ́ ń pa àtẹ̀yìn. ìwọ tí wọ́n ní kó pa àwọn èèyàn mànà tó ọba já kójú tó ń fà tẹ̀ ẹ̀tẹ̀ ń kọ́ ẹ̀fẹ́ nǹkan dàrú nù wọ́n dàbí ẹnìkan tí wọ́n rán lọ sí hajj ìdúkọ́jọ́ kan nínú àwọn welfare member tó wá dé mọ́tà tó sọnù. so ìṣẹ́jọ́ sì fún un láti lé ni pé ẹ̀yin lẹ́mọ̀ọ́ márùn-ún yẹn wálé sábà sọnù. tó ń bá wọn sọnù ta ni òun lọlé kọ́ para rẹ̀ bọ́lọ́pàá. bẹ́ẹ̀ náà ni ẹ máa gbé amirul hajj sẹ́wọ̀n pé tó máa fi hajj fíkìrà tó dáa o bá ti tó ní náà kó torí pé tí ó fà yẹn tẹ̀tẹ̀ kó torí kọ́ lọ sọ yẹn tí kò torí ẹ̀ Ali bin Abi Talib ó tún padà lọ bá àwọn tàbí yìí ní Yemen lẹ́yìn rẹ̀ anábì tó rán Jarir ibn Abdullahi al-Bajali wọ́n rán sí Dhul-Qila al-Himyari àtàwọn míì àtàwọn míì àtàwọn míì bẹ́ẹ̀ ni anábì sallallahu alaihi wasallam lọ́rọ̀ àwọn èèyàn lóríṣiríṣi eléyìí ti ń tọ́ka sí pé àǹfààní ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pọ̀ nínú rẹ̀ alamiyatul Islam bí Islam ẹ̀sìn gbogbo àgbáńlá ayé ni ẹ̀sìn gbogbo àgbáńlá ayé ni torí ẹ̀ àwọn ọ̀tẹ̀ ẹ̀sìn Islam àwọn ń pè ẹ̀sìn Islam lẹ́sìn àwọn alárúbáwá bí èyí tẹ̀sìn gbogbo àgbáńlá ayé ẹgbẹ́ kí wọ́n gbé ẹnu sọ̀n ẹgbẹ́ kí wọ́n gbé ẹnu sọ̀n nítorí ọ̀rọ̀ tí wọ́n ń sọ yóò dàpọ̀ alukur'an ó sì dàpọ̀ sunna anabi Muhammad sallallahu alaihi wa sallam ó sì tún takò ń tọ́ tẹ̀lẹ̀. والواقع أقوى الأدلة إن سلم قالوا الذي تقول لباج القرآن يقول ما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا وما أرسلناك إلا رحمة للعالمين تبارك الذي تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا كبار ليه يجي الله ناس وكان النبي من حديث تقول يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس كافة فهو النبي تلك أو إياه ولا ما الله عليه مين ọlọ́run náà mi sì gbogbo èèyàn lápapọ̀. ìṣẹ̀lẹ̀ ló sì ti fi hàn yìí o mọ̀kọ́ pété ọba ilẹ̀ rome amadilaruwabi àbí mọ̀kọ́ pété ọba misra iskandariya amadilaruwabi ìsìláruwa ìrọ́pẹ̀ ọba ilẹ̀ rome amadilaruwa ìsìláruwa kíkọ́ ọba paris ṣé paris àlárúbáwá ni wọ́n wọ́n kì í ṣe lárúbáwá. النجاشي ọba habẹ́sẹ̀ síláàbà làwọn ní síláàbà wọn ṣe ilé yàgbé hàn kó tó máa dúpẹ́ kọ́nà kí ló máa dùn jẹ́ mùsùlùmí ọmọ wa jí wọn ń bọ̀kàn jẹ́ wọn kò dúpẹ́ lórí kíni kí ló ṣe fún ọ kí ló ṣe fún ọ kí ló ṣòfò ìgbà tó ti ní kí á ọlọ́dà fún ẹ̀jẹ̀ àkókò islam torí de eléyìí eléyìí àfi hẹ́n ọkàn lọ balẹ̀ yàtọ̀ sáwọn ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ túláàsì sọ ànẹ́bì kan ti ti gbà gbogbo àgbáńlá yìí ọlẹ́ni gámẹ́ bọ́ọ̀rọ̀ súnlẹ́ni lábẹ́ ní ìsọ̀rọ̀ yìí lọ́lọ́ sọ nípa rẹ̀ lọ́lọ́ lóun náà tún sọ fáwọn èèyàn ànẹ́bì rí dánù àwọn wá fẹ́ internationalize ẹ̀ tí yóò ṣe ṣe kò lè ṣe ṣe torí lókà ni. sòkò lè ti wá fẹ́ sọ di international ọlọ́run àtàwọn èèyàn rẹ̀ local people rẹ̀ Banu Israel ilé tó tuntun náà ti fi tó wá nu bíbélì pé ewúrẹ́ tó sọnù nínú ọmọ israeli wọn àti irọ́ ni gbogbo ọmọ israeli lọ́lọ́run àti tẹ́lẹ̀ gbogbo ayé náà àríbi kan tó náà ti yàtọ̀ ilé ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ láti àmẹ́lẹ́ yọ̀ wá pé kọ́mọ́kọ́ náà tọ́ra o òkú kọ́mọ́kọ́ yẹ àwùjọ torí kìí sokùn tó da okùn burúkú ni torí kò túmọ̀ sí kọ́ máa jẹ́ náà nù abẹ́rẹ́ nǹkan mọ́ kò túmọ̀ sí torí wọn lẹ́bi iná sí bí ẹ̀dẹ̀ láyé sùnmọ́ bí ahadùn mi náà lè tó mà yahudi yẹ ọwọ́ sọ́ọ́ni ìmọ̀lá yóò pinnu bí lẹ́bi àtẹ́jọ́ bẹ́ẹ̀ ìlànà àlẹ́ náà ẹnì pé mo fi ọlọ́run bá tẹ́lẹ̀ mi bẹ lọ́wọ́ rẹ̀ búra ẹnì kan ò ní o nípa tẹ́tọ́ náà fi ràn mí kọjá ìwúrí àbínà sọ ara kọ́ akọ̀ láti gbà mí gbọ́ àbíkọ́jọ pé ọ̀wọ̀ náà abẹ́rẹ́ nǹkan mẹ́rin ẹ̀fún ìbànújẹ́ lẹ́yìn rẹ̀ afọ àwọn tó wọn bọ́ sórí nǹkan wípé àwọn tá a lẹ́ni tí ń pèrún bá nàbì rí àwọn pèrúnpèrún bá nàbì nítorí pé ló ń pè yàn wá sí káwá kírun táwọn àwọn ọ̀pàtàkì ìgbà tí yàn ọmọ tòun mọ́síláṣí nítorí dáa ni wọ́n fọ oṣù tó burú mbẹ́ tí wọ́n lọ́ọ́ lè bá a máa àtìlá àfọ́gà tẹ̀lé ẹ̀rẹ́ àwọn síwájú nínú ẹ̀kọ́ wa ti Bulughul Maram ibi Uthman ibn Abil As radiyallahu anhu ọdún bá nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní ij'alni imama qawmi sẹ́mi nílẹ̀ máa mọ àwọn èèyàn mi alábìsí ni à ń tẹ imamuhum ojú ilẹ̀ ya'khudhu ajra wọ́n á fi ẹnìkan ṣe olùpẹ̀rún tí ò ní máa gbowó ilé ìtumọ̀ sí pé kí wọ́n yẹ̀yàn lẹ́ni tí ń pèrún ga nǹkan tó dáa ni. torí ẹ̀ àwọn adalẹ́ni tí ń pèrún fanabi sallallahu alaihi wa sallam wa kanu àwọn mẹ́rin ni wọ́n. ithnani bil Madina àwọn méjì Madina àwọn náà ní Bilal ibn Rabah radiyallahu anhu òun là kọ́kọ́ ẹ tó kọ́ pèrún níwájú ànábì wa Muhammad fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam síbẹ̀ ni síbẹ̀ ni ìrọ̀ ọ̀rọ̀ tí Ibn Qayyim ń sọ yìí ní ìsinyìí báyìí ó ṣe é ṣe kó rí bẹ́ẹ̀ ó sì ṣe é ṣe kó má rí bẹ́ẹ̀ kí sáà kúránì lè fi sáà dé síbẹ̀ ni síbẹ̀ rántí. nínú ẹ̀kọ́ Bulugul Maram aṣọ ìgbé talẹ̀ tí wọ́n fi ìrún pípé hàn lójú àlà Abdullahi ibnu Zayd ibnu Abdi oní wọ́n fi hàn lójú ràn máa tó pè bá nàbí sọlá na àbí náà ó pè

wọn ò tí ì pèrò ìlànà fi sọ fún igi tẹ́ máa ń pèrò kákòókò òun kàn kó àti pèrò ni gbára gbóná ni èèyàn dáhùn. ẹ wo kò kó bó ti ṣe sọ̀n tó ní kọ́kọ́ Bilal ìní Bilal sì máa lẹ̀ gánà ti kọ́kọ́ wí bá ní kọ́kọ́ Bilal tó. ètò kéré jù ní pé kó wí fún Bilal lẹ́ẹ̀kan Bilal náà ti hàn so tó bá tún ṣe é ṣe kó tọ̀ Bilal ní tuntun wí tó wí lẹ́ẹ̀kan sí kí má bàa sí gbogbo ẹ̀ náà ló gbogbo eléyìí ẹ̀kọ́ wọn kọ́ irú ẹ̀ tó máa kọ́ àwọn ọmọ nílé kí ó kó wọn ti pẹ̀rù wọn ni Bilal ibn Rabah ńlá kókó tó pèrún fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. ilé yà fi Islam ó ti ti pọ̀ jù nínú rẹ̀. ni Bilal fa tí wọ́n fi àjẹ ní Mẹ́kà sẹ́ni tí fi àjẹ ọ̀ka fún èèyàn ẹ̀ wá wò Islam ẹnìkan á ní kí á ní bàbá rà ń bẹ̀ ṣé kéèyàn máa pèrún lọ́wọ́ á dáa ni àbí kéèyàn ti lè máa mú ewu lẹ́ ń fẹ́ ewu lẹ́ ń fẹ́ tọ torí de lé báyìí ẹlòmíì bẹ́ẹ̀ jẹ lè máa mú ni gbogbo ìgaragara rẹ̀ bọ́dà ti sọ di lè máa mú ni ó ti rà kẹ́bà pamọ́. nígbà tí òsẹ́ni tí ó pè lọ́ní àbá ẹgbẹ̀rún ó kọ́kọ́ gbajúrò ó pòṣe inú kíkọ́ lọ́gbọ́ ó pòṣe inú lọ́fà ọrùn mọ́ra kékeré ni àní ọlọ́pẹ̀rún nítorí pé ipò ńlá ni ipò ńlá ni al-mu'adhdhinuna atwalu an-nasi a'naqan yawm al-qiyamah àwọn ọmọ ogun níta pálí tí èsì dàbò pọ̀ tó bá ti dọ́gbìn dàbò kìyàmù. لو يعلم الناس ما في النداء والصف الأول ثم لم يجدوا إلا أن يتهموا عليه لاتهموا ìgbà tí báwọn èèyàn mọ orí ọlá ti ń bẹ nínú ká dúró sáfù alákọ̀ọ́kọ́ ni àti ká pè wọn tó wá ṣẹlẹ̀ pé wọn ò ní ráyè débẹ̀ láì tèmújé ọba tèmújé torí ẹ̀. Umar ti sọ pé lawla al-khilafatu lakuntum mu'tazina tí o bá ti ìdí jó lórí tí mo jó lórí ni àpèrún ní ìbàjẹ́ ìrẹsì ọ̀ràn ti làdáni ti ẹ̀yẹ àwọn tí ń pèrún lọ sọ́ra rẹ̀ ipò tó ga ni wọ́n wà nítọ́ dáa ni wọ́n ń ṣe pàápàá jùlọ tó bá mọ̀ ọ́n pé ìṣẹ́jú ọ̀ràn pé lọ́wọ́ àjáàdù kí ni jẹ́ bẹ́ẹ̀ àjáàdù ẹgbàá kí lọ́wọ́ rẹ̀ pẹ́ lómi à ń sọ̀rọ̀ ẹni tó mọ̀ ọ́n pé dáadáa sòrò àwọn eléyìí là ń fún ní okùn àwọn àti wọn máa ń pè à ń gba okùn kó lè ti ka tiwọn ni eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. ẹlẹ́kejì òní amúr ibùnú omi màkìtùm àkùrọ̀ṣì ibùnú omi màkìtùm òkòrò ń jẹ́ amúr tọ́jà afọ́jú òun náà pè ń rìn.

kò wá sí tó burú nínú kẹ́ni tí ò ríran pé irun lópin ìgbà tó bá jẹ́ pẹ́ni tó ríran wà tí ọmọ ta lólobó pákókò ti tó. nítorí pé ìríran rẹ̀ kọ́ la fẹ́ lónú òun títí bí ìbá ti ohun rẹ̀. tẹ́lẹ̀ túmọ̀ sí pé ẹ má fi àwọn kan tẹ̀ fún ọtí kò kò ní wúlò láwùjọ. ó wọ ọlọ́run ló sẹ́lómìn lábí ọ̀run. ó ní tó náà lè wúlò fún ẹ má Islam ó ti fún àwọn èèyàn wọ̀nyẹn lẹ́tọ̀ọ́ wọn láti ti pẹ́. ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn orílẹ̀-èdè wa wọn ò fún àwọn ẹni tó ríran tó lójú tí èsà rọ tí ọ̀káwọ́ tí ọ̀kátẹ̀ wọn ò fún wọn lẹ́tọ̀ọ́ wọn ẹ̀ wọn á sọ àwọn ẹni tí ó jẹ́ pé ó kú díẹ̀ káàtó nígbà tí wọ́n ní kíní United Nations wọ́n ń pariwo wípé àwọn handicapù ẹ̀fún ọlẹ́tọ̀ ẹ̀fún ọlẹ́tọ̀ wọn lọ́ba ló fi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ àwọn àyè nílé ayé mi ò tí ì rí bí iná generally àyè nílé ayé rí pé tí bá ti ṣe ọ̀nà àbáwọlé bí ọ̀nà pé gbogbo ẹni tí lẹ́sẹ̀ lè bá wọlé dáadáa wọ́n tún wá ti ọ̀nà kẹ́tí ọ̀dà tẹ́gbọ́n wọn lè ti kẹ̀kẹ́ wọn wọlé rọrùn ẹ̀wọ̀n báwa gbogbo eléyìí ń tẹ́lá bẹ́ẹ̀ fi so nígbà tá a kàkà wọn fún pé we are not welcome here tọ́lá wa mi kíláàsì tá ń bọ́bá já kójú òkú wa lójú rí tó ti dá bẹ́ẹ̀ òkú dá bẹ́ẹ̀ ẹ mọ̀ ike bí ọ̀nà wa ti ṣe rí gbà mí irú àbáwọn kíláàsì wa ọ̀pọ̀lọpọ̀ gbàlè yẹn máa ṣubú bẹ́ẹ̀. Ndị o ní ọmọ kan ṣubú bẹ́ẹ̀ gbọ́n sáré ọ̀dọ́kùnrin tó géńdé kò sí tó sojú rẹ̀ kò sí tó tẹsẹ̀ ó wó àlàfo tó wà ń bẹ̀ o ó túmọ̀ sí pé àdàmú tó tí abọ́júbá fẹ́ kọjá ńkọ́ ṣe kó wó ó fọ́jú ọ̀yàrọ̀ eléyìí ṣe níta lè ti torí rẹ̀ ká fún lẹ́tọ̀ rẹ̀. wọ́n ti kú báà ní kú báà nígbà tí kú báà. báyìí ọ̀pọ̀lọ́ ní ta rẹ̀ níjọ́ sí òun la pèrò níbẹ̀ yẹn. mawla Ammar ibn Yasir ẹgbẹ́ ẹrú jẹ́ fún ibn Yasir kí Ammar ibn Yasir fún lómìnira rẹ̀. ní Mẹ́kà Abu àwọn ni wọ́n ń pè irun fún anabi bẹ́ẹ̀ yẹn orúkọ tí wọ́n máa jẹ́ aus ibn abu nù abu nínú àwọn olùpẹ̀rún yìí bilal ibn ummi maktum sa'd al abu abu yìí òun máa ń ṣe tàrjíì nínú tí wọ́n ti kọ́kọ́ ti Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar wọ́n wá sọ ashhadu an la ilaha illallah jẹ́jẹ́ ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah. أشهد أن محمدا رسول الله وأكون سكتا أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله كيف ليجزي nínú àlàyé bí Abu Mahdura báwọn ti ti máa ń pè nínú Sahih Muslim wọn máa ti tarjih àwọn èèyàn mẹ́ta yòókù àwọn èdè bẹ́ẹ̀ náà ń pípé tiwọn torí pé bọ́lá báńdà bí sọ̀rọ̀ wá àṣírí àti ṣe kọ́ Abu Mahdura bá ti ṣe kọ́ òun kíkọ́ máa pè nínú. wọ́n yóò dẹ́nu ní ìkọ́ ọ̀nà sábò máa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 láti mọ̀ pé gbogbo nǹkan igi ẹsẹ̀ ń dàgbà lé kọ́kọ́ lọ́ máa ṣe bá a ṣe ní kó ṣe jẹ́ ẹ̀rù. láti ṣàlàyé ìgbé nínú bá a ti ṣàlàyé à ń ṣe é nù nísìn nínú hadithi abdullah ibn zayd ibn abdirọ́bẹ̀ ẹni tó kọ́kọ́ lá tó fi hàn lójú hàn bí ó ṣe máa pèrún. nínú rẹ̀ ó ní ẹni tó kọ́ mi bí ó ṣe máa pèrún yẹn ọba tún lọ kò tún jìnnà lọ́ba sọ fún mi pé tẹ́ ẹ bá ti bẹ́ẹ̀ ṣe ìkọ́ ọ̀nà ẹ máa ṣe ìkọ́ ọ̀nà báyìí ọwọ́ á ti gẹ́gẹ́ bá ti ṣe wíyìn nísìn kó sí lẹ́ẹ̀mejì méjì so eléyìí jẹ́ èyí tí Abu Mahdura máa ń ṣe ṣùgbọ́n bílá láàyò rọ́jẹ́ àwọn èdè dàrúdì tọ́lá ti ń pè wọn lọ Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar lẹ́ẹ̀kan náà ni bẹ́ẹ̀ ni pípẹ̀rún ti ta ni àmọ́ ńgbà tí bilal bá fẹ́ ṣe ikọ́ ọmọ ẹ̀yọ̀ kọ̀ọ̀kan ni wọ́n máa wí allahu akbar allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah hayya ala salati ala falah qad qamat as-salatu qad qamat as-salah allahu akbar allahu akbar la ilaha illallah qad qamat as-salatu ẹ̀ méjì kébù suwanu hadith ife muca bilal ó máa ń ṣe ifradu alfọ́dù ìkọ́mà ilà lafdọ̀ ìkọ́mà. gbogbo gbólóhùn ìkọ́mà ẹ̀kọ́ kan ní máa wí àfi gbólóhùn kọ́ ní kọ́mà sí ọ̀fọ̀là ní máa wí lẹ́mìlú lẹ́ẹ̀mejì méjì. sọ ẹ máa wo lọ́dọ̀ àwọn ha ò. lo abu mahdura. síbẹ̀ táwọn bá láwọn wọ́n sọ́mà tí Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ẹni tí ń pè ní ọmọ wíjẹ́ jẹ́ ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadar rasulullah ashhadu anna muhammadar rasulullah. eléyìí jẹ́ báwọn ṣàfihì àti ṣe máa ń pè wọn àdéhùn tó gún régé wà lórí rẹ̀. wọ́n wá wọ́n tún máa ń lo iqama Bilal ìrùn pípé Abu wọn mú wọn fi iqama Bilal wọ́n ti ń pàṣẹ pààrọ̀ ìkọ́mọ kọ̀ọ̀kan yàtọ̀ sí rudi Abu Mahdura Abu Hanifa ńkọ́ rahimahullah àti àwọn ará Iraq àwọn ń lo ìpèrún Bilal àwọn ètò tẹ̀rẹ̀jìn fún ìwé àṣẹrò aláìlá ìlúlá jẹ́jẹ́ ní Abu Hanifa àtàwọn ará Iraq ṣùgbọ́n ìkọ́mà Abu Mahdura làwọn mú wọ́n máa ti kọ́mà bí a ń pè rún Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu an la ilaha illallah títí dé parí àfi kọ́lù kọ́mù ti sọ́lá kọ́lù kọ́mù ti sọ́lá tí wọ́n fi kún ilé àwọn náà ti àwọn irun pípé Bilal ètí Shafi'i tí ò wọ́n mú ìkọ́mà Abu Mahdura etí sàbìrì filẹ̀ abẹ́rẹ́ níbẹ̀ o kálukú mú ìtẹ́lẹ̀ yóò mú bí. tọ́ ẹ̀yin màlìkí yà ń kọ́ ìmáàmù Ahmad rahimahullah àti àwọn olùmọ̀nígbà hadith àti àwọn ará Madina yàtọ̀ sí ìmáàmù Malik àwọn mú pípé Bilal. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر lẹ́mìlú lẹ́mẹ̀rin níbẹ̀rẹ̀ wọ́n sì tún mú ìkọ́mà rẹ̀ الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله قد قامت الصلاة قد قامت الصلاة بني ni إمام أحمد Ahmed làwọn mú eléyìí èyí tí àwọn ìmáàmù ahmed àti àwọn ahlul hadith àtàwọn ará madina tí wọ́n mú òun náà ní ti bilal irun pípẹ́ àti kọ́mà. ó mú nǹkan kan lọ́dọ̀ abu mahdura. ìmáàmù malik wọ́n yapa sí ìtúwọ́ní ahmed àtàwọn ará madina àtàwọn ahlul hadith tí wọ́n mú lágbọ́n ìmáàmù malik. àwọn tí wọn èé ṣe irú òun pípé àbúmàdó àwọn mú hundred percent kìí ti ṣe ìkọ́ ọmọ Bilal wọn mú hundred percent wọn mú ìrún pípé àbúmàdó yàtọ̀ sí Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar níbẹ̀rẹ̀ Allahu Akbar bẹ́ẹ̀ اشهد ان لا اله الا الله بين مالكيه ام بين لوكي وامي غوامي نينو حديث ابو محمود في الله اكبر من دي بيقول يتمان او اهل الحديث او ام مالك نتريكي اتي مايكي الزيادة في الألفاظ تستلزم التفضيل عند الثبوت نتريكي ما كثرة amaluhu kẹsùrà ajruhu bìṣọ́ọ̀tì tòbò gbogbo ntíkúlò rẹ bá pọ̀ jù òun ni ládàá rẹ pọ̀ jù lópin ìgbà tó bá fẹsẹ̀ rìn lẹ̀ Allahu akbar Allahu akbar ọwa Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar wa èwo lọ́pọ̀ jù Allahu akbar mẹ́rin torí ẹ̀ eléyìí lọ́lọ́lá jù torí rẹ̀ làwọn ahlul hadith fìdí mu imam malik wọn ni torí bẹ́ẹ̀ báwa ti báwọn èèyàn madina oní allahu akbar allahu akbar bẹ́ẹ̀ torí lẹ́sìn náà maliki àti áfíríkà mi allahu akbar allahu akbar ìdá ìdájọ́ di allahu akbar allahu akbar abẹ́rẹ́ nǹkan mìíràn àwọn ògbé lọ́kọ̀ọ̀kan ni allahu akbar allahu akbar. ashhadu an hmm. báwọn ti máa pè tí nù wọ́n ní báwọn ti báyọ̀ Madina nù ọ̀dà ẹ báwọn Madina àwọn Madina àbúrò àti àmàkà lọ́wọ́ gbọ́dọ̀ ẹ̀ ti ti yẹn Bilal Madina ló gbé fún ti tẹ̀rẹ̀jì Madina. ìmáàmù Malik wọ́n ti Allahu Akbar méjì mẹ́rin bákan náà wọ́n tún máa ti tẹ̀rẹ̀jì yẹn. ó sì wà nínú àdéhìí Abu Mahdura àbíyèsè àdéhìí Bilal nínú ìkọ́mà Imam Malik tún pa níbi gbólóhùn ìkọ́mà àwọn ní ẹyọ kọ̀ọ̀kan náà ní dópin. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله بس yẹn ni pé àní sọ pé qad qāmati s-salātu qad qāmati s-salātu ọ̀lẹ́ yọ̀ọ̀ká ni torí àdébẹ̀ Anas tó ní umira Bilal bi ifrādi l-iqāma nínú lafdhu mi amara an-nabī sallallahu alayhi wa sallam Bilalan bi ifrādi l-iqāma wọn nàbí sallallahu alayhi wa kọ́ ọmọ wí kọ́ ọmọ lọ́kọ̀ọ̀kan torí rẹ̀ wíwí ìkọ́mọ̀ lọ́kọ̀ọ̀kan ó túmọ̀ sí kọ́sọ̀ kó àwọn àtẹ̀jẹ̀ yá ìmà jazakumullahu khaira tí òtún náà ti kọ́ sọ Allahu akbar kanáà. Abẹ́rẹ́ nǹkan mẹ́ọ́ tẹ́lẹ̀ ní yọ̀tọ̀ Allahu akbar Allahu akbar ṣé méjì nù àbọ̀ kan? Méjì nù. Níparí náà, Allahu akbar Allahu akbar lẹ́yìn méjì nù àbọ̀ kan. Tẹ̀tọ́ bá jẹ́ ìsìn nípa pé kò burúkọ sọ̀yún méjì méjì náà lè ti di wa lórí pé kò burúkọ yàtọ̀ sílẹ̀ yẹn àtún aládìsí tó clear lórí pé ẹ̀mejì ni ọ̀sọ̀ kò sì sádìsí kan tó clear lórí pé ẹ̀ka ni ọ̀sọ̀ torí ẹ̀ lápá kan nínú àwọn ọ̀hà wọ́n ti sọ pé tó bá sọ kọ̀ọ̀kan ń sọ láti kan kò tí ì sì kọ́ ọ̀run torí kò sádìsí kan tó bá kiri láàtọ̀ ìhẹ́n wọ́n láàbọ̀ àyíká torí bá ti ti máa máa lébi lò kò í sẹ́yìn ikú wọn ni kó máa wí kọ́ ọ̀mọ̀ lọ́kọ̀ọ̀kan síbẹ̀ tẹ̀lé ìjọba ti ṣe ṣé àwọn náà ní ìtàbá fẹ́ láti máa Bilal ṣe máa àbí láti ṣe máa àbí láti ṣe máa ó ní àwọn níta bá wo gbogbo màdáìmù yẹn a rí pọ́rọ̀ Imam Ahmad lọ́gà jù ìpè torí Imam Ahmad ní rìwáyà kan tó ní tó dáa kí ká máa lu àwọn àpérò yẹn síra wọn ká máa lù wọn síra wọn nígbà kan sígbà míì yẹn ni kí ńgbà kan kó pèrò ń rú ti bìláàlì nígbà míì kó pèrò ń rú tàbí wà tó ìgbà nítorí pé gbogbo ẹ̀ wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àwọn àwọn gbólóhùn àtàhíyà tá a máa ṣe lórí wọn. sẹ́wọ̀n kọ́ wá lórí tìrìsì riwaya ibn Mas'ud riwaya Abdullahi ibn Abbas riwaya Umar ibn Khattab tó gbogbo ìjọba ti ṣe náà ló mú wọn lè tọ́ dáa jù tó pé ní títẹ̀lé súnà oníkàmá tí wọ́n ṣe ra wọn. ilé ìjẹ́ ọ̀rọ̀ ẹgbọ́rọ̀ tí wọ́n sọ yẹn ó ní ìtumọ̀ lódodo ibi ká máa ṣe wọ́n ti ra àtúrò pé gbogbo ẹ̀ náà ló fẹsẹ̀ rìn lẹ̀ kò sí kan tí kò fẹsẹ̀ rìn lẹ̀ mbẹ̀ ṣùgbọ́n àrígbà àwọn ànábìlà àwọn náà lò bẹ́ẹ̀ wọ́n lò bẹ́ẹ̀ ànábìlà kan sí tó pé òun tó sì tàbí ànábìlà kan sí tó sì kọ́mà tó sì kọ́mà àbúmàdúrà wọ́n sáájú níbẹ̀ tí wọ́n lé ọjà níbẹ̀ tó gbogbo eléyìí ìgbàgbọ́ sínú síra ètè ní táwọn èèyàn tí wọ́n apply. tó irú ìdílé nǹkan yìí ti sọ yẹn wọ́n máa ń pè irun rúti bilal wọ́n ti máa ń ṣe ọmọ rúti bilal ní àwọn àdábìlà lóko ni. tó ṣùgbọ́n láwùjọ wa àwa náà gángan lára àbúkátà sábà tẹ̀lé súnà kátẹ̀lé súnà gbọ̀nà súnà. wọ́n pé irun bilal irú òun ti bilal lọ fẹ́ pè má jẹ́ kó dàpọ̀ ti kò sì sí nǹkan kan tó túmọ̀ sí dídàpọ̀ ń bì. tètè bá pé irú irun bìlá kò sí tẹ̀rùjì tó bá ti pè irun àbúmàdúrà tẹ̀rùjì wà mẹ́ tó bá ti tó bá pé lọ́kàn jẹ irú irun pípé bìlá ló ń pè ó sì ti tẹ̀rùjì àgbo ti yí padà ó ti di ti àbúmàdúrà kò sí wàhálà tẹ̀rùjì lásán ni tọ̀ tó bá ti jẹ́ pé kọ́mà ló fẹ́ ṣe ṣe kọ́mà ló ti bìlá tó bá ti fẹ́ ṣe kọ́mà tẹ̀bú yóò dà kẹ́kọ̀ọ́ sálà ìfáwọn èèyàn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 wàá ti tẹ̀sẹ̀ wò ní yẹn ní kíákíá ó ti sàmì kó sókè lẹ́yìn rẹ̀. tó tó bá jẹ́ pé ìkọ́ ọ̀mà tó fẹ́ ṣe tàbó máa ń wúra rẹ̀. ṣé o kí yóò strange nítorí kò sí kọ́ ọ̀mà wọn ni Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ibẹ̀ yóò tún wọn fún un. ti kí wọ́n ní ká ẹ̀ pé irun. ashhadu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 àwọn èèyàn kò káta àti wá mà ṣùgbọ́n wọ́n tó ti mà tó ti wà advance tó wọ́n lọ máa gbé nǹkan tí ò sì yé wọn lò níbi tí ó jẹ́ pé ó ti ṣe gbogbo aláǹfààní láì jẹ́ pọ̀ ṣàlàyé ẹni tí tó ìkọ́ ọmọ yẹn tó tẹ́ bá ti kírun tó tẹ́ kírun tán ó ti pé tọ̀ orúkọ ọmọ ti àti lónìí ó wà ní súnà àlọ́bí sọ̀rọ̀ wá àdìwà ìṣẹ́lẹ̀ ìpè wọn máa ti ewu rẹ̀ náà ṣùgbọ́n wọn á jẹ́ pé súnà eléyìí àgbàgbé rẹ̀ ní àlọ́fà ti àti ti ọmọ yẹn sẹ́ni kan wá ti di tó bá ní àgbègbè lẹ́yìn kó sí kóso kòkòrò bàbá wa mà ṣàlùmọ́ ṣe padà wá yé wa ìlú àtìkú tá a bẹ̀ wulẹ̀ yàtọ̀ ọmọ ìkọ́ máa kó máa tó rà ní tolódo ní ọ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ìwé tá a fẹ́ sọ mú sí máa bàjẹ́ ọlọ́run bá kó fẹ̀sùn wá yé wa ọ̀ràn wa lọ́wọ́.